so ẹni tí wàá ti dèbí bẹ́ẹ̀ kò tí mo bá sọ. ibi tí Ìbàdàn ti bẹ̀rẹ̀ hmm. ibi tó hẹ́ndì sí lélẹ̀ bí kéré ni àbò tóbi àbò small. ṣé ẹ mọ̀ pé for example now when they are want to talk now they will say Kano tóbi jù Ìbàdàn lọ. àbí ara nǹkan tí wọ́n fi pa ìtàn rẹ̀ ní sukùl yẹn. àmì nínú geography wọ́n sọ fún wa pé Ìbàdàn. No, to be second. ní the second in the. àwọn uh, sẹ́yìn ah, ìjọba téèyàn bá ní. in in Africa. second in Africa yes. Uh, the first is Sierra, West Africa. yes. then first you carry. first is Sierra Leone. báwo ni kánò ti wá tó yìí. Ìbàdàn lọ. ẹ èmi àwọn èèyàn misunderstand population ló sọ in terms of population Kano ni number one Lagos ni number two then Ìbàdàn uh, ni number three so nǹkan táwọn èèyàn máa ń mistake táwọn èèyàn máa ń ṣe nìyẹn but geographical location Ìbàdàn ló tóbi jù. ṣe rí mo kàn fẹ́ sọ eléyìí kò sínú nǹkan tá a fẹ́ sọ mo fẹ́ láyìn lórí àwọn kankan kan ṣe ráwọn òyìnbó ni wọ́n dá wàhálà yẹn sílẹ̀ bí mo sọ yẹn haúsá tẹ̀lé wọn àwa Yorùbá fi hàn wọ́n pé agbọ́n. Hmm kí ló dùn yìí. ni wọ́n fi wọ́n pa kún. àwa fi àwa fi àfi ìgbẹ́gbẹ́ àwa ẹ̀sìn jù wọ́n lọ. òyìnbó ò dẹ̀ fẹ́ ìgbà hausa yóò gbé pọtifólíò tẹ̀lé wọn lẹ́yìn. ó sọ ló ti tàn. Hmm. ìṣẹ́gẹ́ kan ti nílé sí àwọn ló kọ́ wọn pé kí wọ́n máa kó gbogbo ọmọ wọn sínú sójà ókàwé kó kàwé hmm. àwọn ló kọ́ wọn gbà tán fẹ́ ṣe sẹ́ńsọ̀. ṣe bẹ́ẹ̀ nìyẹn lẹ́yà abẹ́rẹ́ ha gẹ́gẹ́ sẹ ẹ̀ka máa yọ ọ̀sẹ̀ jáde wọn máa kà hmm. kò sí sẹ́sọ̀ yẹn tó lè wọlé ẹlẹ́hà láéláé ẹsẹ̀ ni wọ́n máa kà nígbà tí nà ilé ni wọ́n máa nílé nígbà nà ilé lẹ́ẹ̀mọ̀ nílé tí wọ́n máa jáde nígbà bá kàṣẹ̀ kan lẹ́ẹ̀mẹ́ta kí lẹ́ẹ̀ wà mí hmm. bí tẹ́ lè wọ̀ èké wọn dáàbò bí lèsì ẹsẹ̀ ni wọ́n máa yọ jáde báyìí èmi o èmi o ẹ̀ta o. <laughs> yes really because òyìnbó ti sọ fún wọn pé wọn à ní ọrọ̀ ajé kankan tí wọn bá dẹ̀ jẹ́ olórí wọn à lè wà develop. torí wọ́n sọ mí. pẹ̀tẹ́ pàtó nǹkan tó wà ń bẹ̀rẹ̀ ẹ bá wò ó. mo fúnra yín ìzẹ́ lórí yàn ok ẹ wá débi sí. Hmm. nígbà yí báyìí wọ́n ní ẹ tó bá ní wọn kọ́ ní ilé ìwé ìdí àbí ìdí sí. èyí kò tí ì rẹ́ jù ètí rẹ̀ dí àti kọ́kọ́ kan. mo lè kọ́ kankan láyé bí o. ninety nine rupees ló wọ̀n la. nítorí pé owó ní nítorí ẹ bá ṣe mú ọ̀kà mi o lè kọ́ orúkọ ara ẹ̀. àwọn oníṣòwò òkòkò ó sì láàbù. kí ẹ lóyún. ó ní àánú. Hmm, bẹ́ẹ̀ ni káná jáde ilé ìṣẹ́ jáde nígbà náà tó bá kan ẹṣin tó bá ń lọ ìrẹsì ní wọn kan tó bá débi ọjà bá tàbí tó ń gba ọ̀nà oríta mẹ́rin yẹn tó bá rí àwọn èèyàn ló lókè mọ̀ pó ha láwọn èèyàn rí kí wọ́n ṣe ń bẹ̀ wọ́n bá ló ń wọlé lóko wọn á lè ka iye gbogbo àwọn tó wà ń bẹ̀ á sì sanwó wọn ní ẹni tí wọ́n yà wọn máa nígbà òsì rí pé wọ́n kọ́ mọ̀ kó wọ́n wò pé ah, à àpò náà wọ́n kọ́ yìí. ìlú wọn náà fi kọ́. ìlú wọn kọ́. kọ̀ǹtàkì ọ̀kan náà fi kọ́ bí àti màá pa tí wọ́n kò lè yàn. nígbà yẹn àwọn àwọn agbájé wọ́n rò fáwọn ní bàtàkà torí àwọn agbájé ara wọn tí wọ́n kó lẹ́rù lọ bàbá wọn tẹ́ kó lẹ́rù àwọn tí ń sọ tó tó tó tó. Hmm. àti sọ èyí òun sì rí kóòdù tìbí ìdùkọ́ kú èyí ó wọ́n kọ́ mọ̀ kẹ́rù gbé ìbò jù ó náà fẹ́ wẹ̀. gbogbo àwọn ah. agbájé ní ìgbésẹ̀ èèyàn ń bá náà pẹ̀ ẹ̀wọ̀n dẹ̀dẹ̀rẹ̀ nígbà owó wò lómi lọ ìgbéyàn àgbà tó wọn lọ owó hmm. wà ní wíwà hmm. ẹ̀wọ̀n tó yẹn. Hmm. ìdíṣẹ tó lè kọrú ẹ bọ níṣẹ. lọ́wọ́ àbẹ́ tó ti wà ìjọba débẹ̀ níṣẹ́ ẹ̀wọ̀n tó fi lé ẹ̀kọ́. tó àtúbàjẹ́ gọ́ọ̀mẹ̀ntì. ṣé yorùbá mọ̀ ń gbà náà bí wọn bá kọ́kọ́ débẹ̀ ọba lẹ́ẹ̀pẹ̀ ọba ẹ̀dùn ọkọ ní káábíyèsí ọba ẹ̀dùn wa sọ ọdún wa sọ ọmọ ìjọba o. ilé ẹ̀fẹ̀ ìwà ṣé ẹ mọ̀ ní ìsìn ilé ọ̀nà nísìn nígbà yẹn pẹ̀lú ti di stone nísìn fún àwọn àyẹ̀wò pa onígbà míì bá sọ pé mo máa ń sọ fún yàn ẹlẹ́wọ̀n tó bá ti lè kọ́ láti kan níbẹ̀ ló kọ́ ọmọ fún ilé pa wọn ilé bá kú ilẹ̀ fi ilẹ̀ máa fowó ẹ̀yẹ kí jẹ́ ọ tó bá ti tọ́ wọn ẹ̀wọ̀n ò ní yà sí kí sì mọ́ sọ́dà àbí wọn mo ti rí bàbá kan. I'm very sorry to say ó tó àwọn ọmọ ẹ̀ wọ́n sì ti lọ lókè púpọ̀ wọ́n ti lọ lóyè wọ́n ò kó ti ń dàgbà ó ní bọ́ bá ti gbà wọ́n wá pé àwọn ọmọ ẹ̀ fún wọn wá lé wọn wá sí ìbádìí fún wọn wá sí ìbádìí fún tán wọn wá lé wọn tó kù ní ìfẹ́ sọ fún wọn méjì gbogbo àwọn tó bá ti Ilé wo? Husband and. Àbí káyìn yóò ní ìdí onídàájú. Ó ń ṣe bẹ́ẹ̀ ní fámìlì. Wọ́n náà máa burú mi wá. Àwọn ọmọ àbúrò mi wà tí wọ́n mọ̀ ní nǹkan kan. Ẹkún ilẹ̀ fún mi, ẹkún ilé yẹn fún mi. Àwọn mi ní nǹkan jẹ táwọn ìpínlẹ̀ àwọn lọ́wọ́. Ó sì rẹ bàbá ó sì láàbù lórí ìdókòwò. Pẹ́ mo wí ó sì láàbù lórí ìjókòó tó ń lò pé òkú nǹkan ní ìjọ. nínú ayé nínú ayé àwọn ọmọ àbíkán yẹn ló tó wá ń sọ fún ẹ wo àwọn yòókù tẹ sí ìlú. àbájáde rò pé ewé kan kóun má kó tó kó má jíjà àṣẹ wọn ti ẹ̀rí náà rí gbogbo ẹ̀. ó ní ẹ̀ẹ́dẹ̀gbọ́n náà wọ́n wá ní sáwọn ẹ̀ ní táwọn àbúrò wọn ti sọ fáínàlì náà kò sí pé kí làwọn tó fẹ́ jókòó sí olùjọ kẹta wọn padà bí wọn ti wá bàbá wa ń ṣe rúdúrúdúrú wò lólórí wọn ní ṣe tẹ tó fẹ́ jẹ tẹ fẹ́ ikú lẹ́rìí ọ̀sìn wọn kí làwọn fẹ́ fi lé ẹkún fún àwọn ẹgbẹ́ àwọn náà lọ́ọ́ jẹ́ ẹgbẹ́ wọn. ayé èèyàn máa rí ó ní ẹyí sí wọn tá bá fẹ́ òṣèlú wa bí ẹ nǹkan tó ṣẹlẹ̀ sí wa ni pé ẹnu yorùbá ọkọ ní òṣèlú kò yẹ ká máa jà fún òṣèlú náà nítorí pé nísìnyí tí gómìnà kan bá jẹ́ ń bí nísìnyí ó bẹ́ẹ̀ ní bí ìta fáàgbùgbò jẹ́mi ọ̀bá rí jẹ́ ń bẹ̀ ẹ má jẹ́ ntàn yín ara alé mi lè rí ń bẹ̀ bẹ́ẹ̀mi ọ̀bá rí jẹ́ ń bẹ̀ ọmọ mi lè rí jẹ́ ń bẹ̀ ọ gbogbo nǹkan tó yẹ ká máa rò tí ò yẹ pé ká fi máa sọ pé bá a bá a pa bá a bá a bá a bù lẹ́sẹ̀ kí ló rí ọ̀yẹ́ ká ṣe yẹn lọ ní ó ṣe ẹ̀ka lọ. Ẹ ṣe sọ̀rọ̀. တာလုံးပါရင်းဆိုဒုလုံးကိုဘုမပါတာပါဒါတော့မရှိတာများဟောဘုမရှိတာပါဆိုတော့ကဲမွေးဆိုရင်ဒီပါတော့ဆိုအမာရီဆိုတော့ဆိုတော့မရှိဘူးပါစားဘုရားမရှိ